fulani people go after igogon people for midnight wey be say they no say igogon people no go fit cry come outside now they e go after igogon people. They peme many people wey be say some people will be say they no fit peme They make sure say dem give dem life injury wey be say some sef they lost their hand after when fulani come after igogon people. my people no be smarty. This one a very big pain to igogon people, and this one a very very shocking to a lot of people. say fulani go still fit come after igogon after wey be say sunday gboo don try im best to pursue all dis fulani wey be say dem dey try to disturb igogon to scatter igogon dem still gather together carry bike come dem say dem carry many bike come wey be say dem come say come after igogon people my people just to do wetin be say e no just make sense to dem wetin be say e cause dem pain wey be say di igogon people right now dem dey share tears because why People wey be say dem no suppose lost na they lost and now dem con dey worry say dem no know who be the next o oh. whether e go e, e, go this fulani dem whether dem go see come back again because this fulani nothing wey be say dem no dey see for fulani people, and because fulani matter now no be small tin na make a lot of yoruba people say dem wan go on their own my people make i leave on and make una watch the video make una see the pain wey be say fulani don cause igogon people um Koiki Media bring the world closer to your doorstep to, today 28 eh, today 6th of June 2021 exactly around 2:57 2:57 pm 2:57 pm a ti wà ní inú gangan níbi tí incident àná ti ṣẹlẹ̀ so uh, ilé tí a wà yìí ni wọ́n ní àwọn àti àwọn uh, kìíní ilé àgò wọ́n ní ilé ilé adéfẹ́mi adétúnjì wọ́n ní ibi olúfẹ́mi wọ́n ní ibẹ̀ ni wọ́n ti wá ká wọn mọ́ lánàá tí wọ́n gé wọn lọ́wọ́ tí wọ́n ṣá wọn ládàá bọ̀ wọ́n ti wà ní hospital bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí so a lè gbé a lè gbé kámẹ́rà mm. síbẹ̀ because of uh, the òfin Facebook torí ọ̀pọ̀lọpọ̀ kì í fẹ́ rẹ́jẹ̀ so ni a ṣe lè fi ṣe bọ̀ ilé yẹn la wà kílẹ̀ gbórúkọ ẹ̀ kílẹ̀ pé Kẹ́hìndé Adékúnlé Olúkúnlé Adéfẹ́mi so àwọn méjèèjì náà ṣàbí wọn ni gbogbo wọn ti wà hospital ni wọn wà wọn ní igbó uh, hospital ni wọn wà so. Um, once again Koikimedia bring the work closer to your doorstep so ashes tún fẹ́ dé ọ̀dọ̀ ẹnìkan wọ́n ní wọ́n ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ fẹ́ sin ni so lára àwọn tí wọ́n pa so wọ́n náà fẹ́ sin ni because òkú mùsùlùmí ni ẹ̀hún pé mùsùlùmí tó kù bá ti kú immediately ni wọ́n máa sin so àṣìwà on the talk so gbogbo ẹ̀ bá ṣe ń lọ a máa máa mú wá fún yín one after the other tá a bá sọ pé kẹjẹ ká gbára wálẹ̀ lọ́wọ́ àwọn fúlàní ká ní yorùbá nation tó bá ní yorùbá nation a máa lè ráyè secure border wa bó tábà ní yorùbá nation wọ́n máa sì sọ fún wọn pé inú nàìjíríà làwọn wà so àwọn sì láṣẹ láti rìn bó bá ṣe wù wọ́n so ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn wọ́n náà ti pààkì àwọn òkú kọ̀ọ̀kan ìjọba wa wọ́n náà ti pààkì àwọn òkú kọ̀ọ̀kan wọ́n ti pààkì àwọn òkú lọ bọ̀dí tó pé eléyìí jẹ́ so òkú mùsùlùmí àwọn fámìlì gba òkú ẹ̀ so wọ́n dà pé òun ni wọ́n fẹ́ sin ní area yìí. Koiki Media bring the work closer to your doorstep. Thank ó yé wa nù. ẹnìkan ni wọ́n sin síbí yìí ẹnìkan ni wọ́n sin síbi bíi wọ́n náà máa fún wa ní fọ́tò ẹ jọ kí lórúkọ ẹ̀ ń tàn. adétògbà olúwaṣeun wọn lágbè náà làwọn náà. wọ́n wọlé tí wọ́n ní òru àwọn wọ́n wọlé tí wọ́n rí wọ́n wọlé God bless ẹ̀yin bàbá wa ẹ̀yin bàbá wa màá fẹ́ kí gbogbo wa kí a jọ fi ọwọ́ sowọ́pọ̀ plan àwọn kinní is just that tẹ́ bá wo ogun Biafra tán jà láyé ìgbà yẹn oúnjẹ náà fi ṣẹ́gun Biafra oúnjẹ náà fi ṣẹ́gun Biafra oúnjẹ yìí náà náà fi ṣẹ́gun ilẹ̀ Yorùbá wọ́n believe pé débi bá pa wá a ní any choice than to come to them láti wá gbé oúnjẹ ló jẹ́ kán máa target àwọn nǹkan ọ̀gbìn wọ́n máa ń target ibẹ̀ because gbogbo nǹkan oko wa yẹn wọ́n ready láti fi màálù bàjẹ́ wọ́n ready láti fi kíní bàjẹ́ but tí gbogbo wa bá jọ fọwọ́sowọ́pọ̀ tá a bá jọ fọwọ́sowọ́pọ̀ a máa gbára wálẹ̀ lọ àwọn eh, èèyàn burúkú yìí because wọ́n fẹ́ kí oko di ẹrù jẹjẹ fún wa lọ́kàn láti máa wọ̀ ni àwa la ní wá gbà fún wọn because táwa ò bá ti woko mọ́ olójẹ́ pé kán fi ń kọ́ àwọn complain complain sílẹ̀ Yorùbá gbogbo complain tó sì ń kọ́ gbogbo. So, ẹ̀ka múra o fún ìtọ̀wọ̀ wọ́n ń tọ̀ wá ní o àwa la máa gbára wa lọ́wọ́ ìyá o. lónìí náà wọ́n ṣẹ̀ nínú ọgbẹ́ iṣẹ́ kìíní wọ́n ṣe bá àwọn kan tí wọ́n bẹ̀ bí èèyàn ni nínú àwọn Yorùbá wa ló gbé Fúlàní méjì. ẹ máa ṣe ìwọ̀n dànù tùgẹ́dà. ẹ máa gbọ́ wọ́n wá bò ó wọ́n ṣí bùtù báyìí dẹ́fà bọ́ọ̀lẹ̀. Koiki Media bring the work closer to your doorstep. wọ́n ṣá ti yanjú àwọn méjèèjì ní ṣá mọ̀ dẹ́fà sára wọ́n fún mọ́tò rẹ̀ ń tàpá ń bẹ̀. Today sixth. Today Sunday sixth of June pépépé ní. wọ́n yìn fún kọ̀ọ̀kan lọ. bàbá bẹ̀rẹ̀ lọ sálọ wọ́n yàn wá sọ akẹ́sí ní lẹ́sẹ̀ rí i gbé. bá a ṣe ń bọ̀ sí i àárí àwọn mẹ́rin kan ní ayé tẹ̀ pọ́lísì. Eh, ọmọ yìí wọ́n ti kó wọn ìtàlẹ́ tọ̀wọ́ ìtàlẹ́ tì mí wọn bá máa wọlé máa fi wọ́n wọ́n. tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní eh, ọ̀gọ̀dọ̀ òru yẹn ah. táìmù wo ni àwọn ọlọ́pàá. ọlọ́pàá tó ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ìṣúná ní budget ìyẹn kínní ìkejì ni wípé àdúpọ̀lọ́wọ́ àwọn ọdẹ wa tí ń gbọ́ wọn láwọn ọlọ́pàá kankan ò yọjú nígbà tí incident yìí ń ṣẹlẹ̀ kò sí ẹ̀ṣọ́ ààbò kankan. ìgbésẹ̀ wípé àwa la ja àwa. torí wọ́n gbà pé kí ogun ti bẹ̀rẹ̀ rẹ̀ and we are not safe again. bàbá hmm? Koikimedia bring the world at your doorstep. Uh, lára àwọn èèyàn tí wọ́n pa òun ni wọ́n náà rí bọ̀lẹ̀ yìí orókù mùsùlùmí ni wọ́n ní àgbẹ̀ ni so ẹ lè mọ̀ pé àwọn àgbẹ̀ wa ni wọ́n fẹ́ níbi àwọn ibi àgbẹ̀ wa náà ti kọ́kọ́ fẹ́ fi wọ́n wá sí. àwọn yẹn ti dé látàárọ̀ wọ́n ti bọ́nu á ti gbọ́dọ̀ tiẹ̀ wọn. ọlọ́tẹ̀ àbí ọ̀tẹ̀ ìgbòho yín ní ìsìn wọ́n gbà pé àwọn fúlàní oṣù wa máa bó ṣe wù àwọn bó ṣe wù wá torí wọ́n sọ pé ẹ̀ka lọ ẹ̀rì ṣọ́ọ̀bù kan sun wọ́n wá wọ́n pín ṣọ́ọ̀bù eléyìí ṣọ́ọ̀bù àwọn fúlàní má débẹ̀ o ẹ má dé ṣọ́ọ̀bù eléyìí o they target ọmọ ọmọ pẹ́sà mi ẹ̀yin tó gbé ọwọ́ ẹ̀yẹn tọ́jọ́ ọ̀yà yẹn wọ́n sọ pé lágbájáda ẹ̀dí máa rẹ́jọ ọ̀dọ́ mi wọ́n ti ra káàdì wọ́n sì jọ pé káàdì yẹn wọ́n sì kọ́kọ́ já ṣọ́ọ̀bù mi nígbà wọn wá àdìsẹ́sì yẹn tí wọ́n sọ fún So Koiki Media bring the work closer to your doorstep. You can all see. Shani, ní ká tẹ́kì lépo yẹn. So wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ àwọn pé Ìgbòho tí wọ́n dà. Ìgbà tí nǹkan ṣẹlẹ̀ Ìgbòho tó ń pariwo wọn wá dà báyìí o so nǹkan tí à ń gbọ́ lẹ́nu bàbá nìyẹn. káàbì yẹn fọ́. nígbà tí mo rí mọ́tò wọn débẹ̀ tí mo rí láàyè débẹ̀ tí mo rí ah, ìlànà àdúrà. àtìmọ́ níyè kan mi tí ìkẹlẹ́ wọn wà ní. Ewo ti gbọ́ mi pọ̀ gan-an ah, ah, pé kí ni gbogbo kan kò yé mi. Waking Media bring the work closer to your doorstep. Today, 6 June 2021. We are reporting to you live from Igaga, exactly 3:06 p.m. Wakey Media bring the world closer to your doorstep. Still on the visitation to Igaga. Koiki Media bringing the world to your doorstep. Uh, eh. bringing the world closer to your doorstep. Ẹ máa bá ṣe ń jẹ́ kí ẹ mọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ lóru àná a dẹ̀ máa wá ìgbésẹ̀ tó péye lé lórí àwọn ọmọ wa náà dẹ̀ tún wà nítòsí tó máa bá wọn lọ́jọ́ mélòó kan pẹ̀lú wọn níbi bíi ká tó padà. wọ́n ní ibí làwọn òbí wọn wà àlàáfíà àwọn jọ́jú ìṣúná wọn àlùrù ẹ̀ so wọ́n wọlé lẹ́yìn náà bọ́lá ti pàdé ní. nígbà tí ó ń lọ báyìí gẹ ọmọkùnrin mo sì ti gbé ọmọ tí ìbọn márùn-ún ọdún márùn-ún bẹ́ẹ̀ ṣe ń gbé lọ ní ọwọ́ yín lọ́wọ́ òbí ẹ̀ orí nẹ́tí pa ọmọ wọ́n bí ẹ lọ́wọ́. ṣùgbọ́n torí pé jẹun bí ọkùnrin. ọlọ́run ni àánú náà ni. ìyàwó yín kọ́. ẹ pọ̀lẹ́ mọ̀. ọkùnrin ọkùnrin àbí James lẹ́yìn ìgbà tí ìwọ̀n yẹn ṣẹlẹ̀ bọ́lẹ̀ yín bọ́lẹ̀ sá sí. àwa padà sá lọ òkè odò yẹn mo sáré gbé lọ ọ̀tẹ́wà tó ń bẹ́ẹ̀ ní òkè tó ń akẹ́kẹ́ àjò ẹ̀rọ nǹkan. kò bá ti kú sọ́ọ́ mi tó. Ele gbogbo ọ̀dọ́ gbogbo everybody a ní role to play a ní kan láti ṣe ìfọwọ́sowọ́pọ̀ làjọ máa ṣe because. So, how to connect? How you keep bring the work closer to your doorstep? So, how you keep bring the work closer to your doorstep? Ẹnìkan you ni wọ́n tún fẹ́ sin ní area yìí lára àwọn tí Fúlàní pa ní alẹ́ àná. Lára àwọn tí Fúlàní pa lánàá ẹnìkan náà ni wọ́n fẹ́ sìn yìí tí wọ́n ń gbẹ́ sàárè ẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ jìde o gbẹgbẹ ọyìn ọmọ Yorùbá ẹ jìde o Koiki Media bring the world closer to your doorstep. Hmm. Èkìtì ni a ti ń um, gangan láti mú gbogbo rìpọ́ọ̀tì yìí wá fún yín tó ṣẹlẹ̀ ní Ìgangan ní alẹ́ àná tó ṣẹlẹ̀ ní Ìgangan ní alẹ́ àná mọ́júmọ́ yìí ní alẹ́ àná fifth of June twenty twenty one sí ìní sixth of June twenty twenty one ní Ìgangan àwọn Fúlàní mo wá fi kẹ́ni bẹ́ẹ̀ ẹ máa rí pé wọ́n ṣá wọn ní. Eh, àgbẹ̀ náà ni wọ́n bẹ́ẹ̀ ó tó mọ ọdún mẹ́rin wọn. mo ò tó sí sí pàbíyà. àgbàlagbà náà. wọ́n máa ṣe o. so. There's something around 65 years of age. 65 years. 65 years of age. Àgbẹ̀ náà làwọn náà, ah, wọ́n tún pa wọ́n. Àwọn náà la fẹ́ sin síta náà. Ìgbésẹ̀ tó lé ó máa tẹ̀lé. So, àgbẹ̀ náà làwọn náà. Bólú wà nígbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ àwọn nìkan náà ní yàrá yẹn tí àwọn fi sùn. àwọn nìkan ló wà nígbà yàrá bíi gan yàrá bíi pẹ̀lú àwọn nìkan wọ́n sọ pé àwọn nìkan wà ní yàrá. bọ́lá àwọn yẹn gbà wọlé. òbí yàrá ojú ọ̀rẹ́ bíi tí wọ́n gbà wọlé. wọ́n fọ wọlé. kílẹ̀ yẹn wá ṣe gbà sí àwọn mélòó lẹ́rí. ẹni ṣe àfihàn ilé jáde o ọmọ ilé jáde o mo lọ sátá lọ́fẹ̀ẹ́ ní tèmi ọ̀rọ̀ pẹ̀lú kan ni mo abẹ́fẹ́ ni mo dájú o jẹ kankan kò ní wọn bí irúgbìn ló gbé dàtú. ìṣẹ̀ṣe. Uh, ìlú Igangan ni eléyìí ti ṣẹlẹ̀ ní àná ní ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2021 títí di àárọ̀ ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2021 ní gbogbo kínní ti ṣẹlẹ̀ so wọ́n lójú ìbọn tán yìn òní yìí ojú kan tí wọ́n yìn òní lè kó ìkíni jáde. ẹ àwọn nǹkan tó jábọ́ lára yẹn búlẹ̀tì yẹn ọ̀tá. wáyé di ètò yìí dàrí. wáyé di o. àwọn kan wà sọbọlí sọbọlí báyìí. ara wọn búlẹ̀tì wọ́n yìn. ẹ jẹ́ àgbẹ̀kọ́ mọ̀ ẹ yá mú kìnnìkan mú lẹ̀ bá mú báàmù báàmù. ọ̀tá tí wọ́n kọ́ yìí ọ̀tá wáìtì wọn. rẹ́dá pé ah, wáìtì náà wá mo ní ń omi ni. ara àwọn ọ̀tá tí wọ́n náà yìn nìyẹn ẹ bá rí búlẹ̀tì tí wọ́n yìn nìyẹn. so lóríṣiríṣi ìbọn ni wọ́n lò. AK47 wà lára wọn gbà wọn láwọn Fúlàní wá láti wá ṣọṣẹ́ again ní ìlú gangan ah! Koiki Media bring the work closer to your doorstep ìlú gangan lè ti ṣẹlẹ̀ Koiki Media bring the work closer to your doorstep a ní láti wá ṣe inspection ní agbègbè Ìgàngán níbi tí nǹkan ti ṣẹlẹ̀ ọ̀kan lára àwọn ọmọ ẹni tí wọ́n pa lélẹ̀. àwọn ńgọ́. yàrá tó tẹ̀lé tọ̀dọ̀ mi yẹn làwọn sùn. ẹ padà rí ẹ ríra. aha jáde sọ àlè jáde sọ lẹ́rù ṣe bàbá. bí ohun bíi mélòó lẹ̀ ń gbọ́ pé wọlé ti bàbá yín. ohun pọ̀ gidi o ọ̀pọ̀ bí báwọn ọjọ́ sọ̀rọ̀. fúlàní ni wọ́n èdè ni wọ́n sọ fúlàní ni wọ́n sọ. fúlàní ni wọ́n sọ àwọn èèyàn ti kú ni wọ́n sì fi ń ràn yín ẹ tí ì rí kankan o gbogbo àwọn ṣọ́ọ̀bù uh, ilé tí wọ́n ń sin tí wọ́n ń sun gbogbo ẹ̀ sì tún wà ń bẹ̀. so wọ́n tún jẹ́ kó yé wa gan pé àti rí kankan àfin kábíyèsí láti ibi àfin kábíyèsí lọ délẹ̀ gbọ̀n wọ́n ní wọ́n sun bẹ̀ lọ ni wọ́n ní wọ́n sun gbogbo bẹ̀ lọ ni àwọn tó fẹ́ ṣènáwó gan lè ráyè ṣènáwó mọ̀ ẹ ti rí wọ́n níbi ọ̀gá lára ibi tán ti ti pààyàn lánàá òun la tún wà yìí o ẹ̀yin èèyàn Koiki Media bring the world closer to your doorstep. ìtayọ̀ okay closer to your doorstep. someone ti pààyàn lẹ́yìn máa gbọ́ mi àwọn adélẹ́yẹ àwọn adélẹ́yẹ náà máa dúró ẹ máa mìtì wọn kí n tó lọ máa pẹ́ máa pẹ́. lára àwọn tí wọ́n tún ní wọ́n pa lánàá. àwọn warriors ni. wọ́n ṣètò sí i tí wọ́n tún pa lánàá. fẹ́mi fẹ́mi adélẹ́yẹ. lára àwọn tó tún pa lánàá lè yí. ẹ jọ kí lórúkọ bàbá ẹ. wọ́n tún ní àgbẹ̀ náà ni bàbá tí mo fi ràn yín lẹ́ẹ̀kan sàárè tiwọn náà ni wọ́n gbé kalẹ̀ yìí kẹtìrẹ wọ́n ti ẹ̀fẹ́ ṣìnà ẹ jọ ṣé wọ́n fẹ́ ṣe ìnáwó bíi tẹ́lẹ̀ ni àbọ̀n ti ṣe. wọ́n ní ṣé wọ́n ti parí ìnáwó náà rẹ̀ di kì í ṣe wọ́n ṣe fẹ́ ṣe. tẹ̀tí. wọ́n lọ fẹ́ bá wa ká lọ ẹ̀yìn èèyàn nílé lóko lẹ́yìn odi Yorùbá Nation now pé kí mi dá bring the work closer to your doorstep iṣẹ́ táwọn Fúlàní wá ṣe níbí bíi ní àná ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2021 títí di àárọ̀ ọjọ́ kẹfà oṣù kẹfà twenty twenty one so mo lẹ́sẹ̀ fọmọ fọwọ́ ọkọ ni so àná ló ṣe àná sátọ̀dẹ̀ náà wọ́n ní wọ́n ṣe wedding ó kó àwọn èèyàn lọ sí hotel so tí ó fi padà náà nìkan yẹn ṣẹlẹ̀ Koiki Media bringing the world closer to your doorstep live reporting to you live from Igangan now is 3:24 p.m. 6th of June 2021 Koiki Media breaking the world closer to your doorstep ibi tí wọ́n to buy payàn òun ni a tún lọ yìí kẹbà tó wẹ̀ tún máa rí pé sàárè mi ni wọ́n tún gbé kalẹ̀ níbí bíi ṣé ń wò ó ṣe é pé sàárè mi náà tún gbé kalẹ̀ níbí àgbẹ̀gbọ́ pé bọ̀dẹ̀ wa tó ń kọláìsì wọ́n sọ fún bàbá wọn lánàá àbí bẹ́ẹ̀ ni ọ̀gá tó fi jókòó rè kánúbì kan nìyẹn. ẹjọ́ ṣàlẹ̀ ló fún ọ yẹn ẹ jọ kí ni orúkọ yẹn akindele gideon. ó máa tó bí ọmọ ọdún mélòó èjì rẹ̀ yìí. ó máa tó bí forty five. ẹjọ kí ni kí thirty four thirty five thirty four thirty five. àwọn tájọ ṣìnáwó lànà so àwọn tó bá wa lásìkò sún sẹ́yìn kí ni o tẹ̀ bóyá. a ní ká lọ lọ́ọ̀jì wọn so ọ̀nà nígbà tá a lọ síbẹ̀ àwọn ilé àti fún wọn sí ibi tí wọ́n fẹ́ lọ́ọ̀jì sí à ń padà bọ̀ wá òun gbọ́kadà èmi wa mọ́tò òun àtẹ̀gbọ́n mi kan tó bá ṣe ń dé orí ìta ń bẹ̀ ìbẹ̀rẹ̀ àti rí ọ̀kadà àti oríta bo oríta ìbálẹ̀ bí aago mélòó níkan bí ọwọ́ aago mẹ́wàá àbọ̀ ni so but bá a ṣe débẹ̀ wọ́n ti máàkì roadblock wọ́n ti fi igi dí ibẹ̀ ibẹ̀ mo ṣe rọ padà ah, ẹ̀rí wọn but kò ń ṣe ara ìlú ló ṣe lúgọ mẹ́rin bàtà ẹ̀ lọ ẹ̀rí bẹ́ẹ̀. kò sí roadblock bàtà ń lọ so bàtà wa bí wọ́n ṣe wá débẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí spray àwa náà níbọn nìyẹn àwa tẹ̀rù pé àwọn ọdẹ ìlú torí kan máàkì roadblock so èmi àtẹ̀gbọ́n tàwa ni mo sàn pé èmi Tóyìn ni o ọmọlé àgbà ni o èmi ẹlẹ́dà ni o ọmọlé àgbà ni o àkínṣolè o ọmọ ni wá o àkínṣe rò pé àwọn ọdẹ ni. bàbá tí wọ́n fi ṣiṣẹ́ ní gbogbo àgbègbè yóò máa tó wákàtí mélòó a tó three hours. mo náà three hours ah, wọ́n three thirty ni wọ́n lọ. ẹ eh, mo rí wípé olójú ibi tó ń wọ̀ wọn ò ní three ni wọ́n lọ lágbàá. kí lorúkọ agbègbè. ilé àgbà ilé àgbà ẹ eh, ṣó nìkan tẹ ti sọ àwọn wọ̀nyẹn fà àbí ó nìkan tí báyìí nìkan fà tó fi jẹ́ pé àárín gangan gangan torí mo ṣe ń wo sinmi àmì àárín bẹ́ẹ̀ yàn bíi mẹ́rin tó ṣaláǹsì márùn-ún tó ṣaláǹsì. gbà wọlé ni. ẹ ṣe sùúrù ẹ ní bí yóò rẹ ti máa dá. ẹ ṣe bí gangan ni kí ni ẹ wà níbi tá a ti dé yìí a ti kọjá bíi a ti lọ gbogbo mi ti bí iná kẹwàá ibẹ̀ ni ìgbà tí wọ́n rìn pàdé wọn ni àmọ́ bíi ni kíni ẹgẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n wá fi jà lọ sínú ìlú ìlú lọ́hùn ó tún kù sáà tún lọ Oh, àbẹ ẹkọ. according bẹ ṣe sọ bẹ ṣe sọ àti rẹni tí wọ́n parí gẹ́gẹ́ bíi ten thirty ààrẹ ẹni tó pa gẹ́gẹ́ bíi around three gbogbo ẹ ọmọ máa kú bí five hours láàrin five hours ẹ̀wọ̀n òṣìṣẹ́ ìjọba mélòó lẹ́rí. ife lánà èmi láti abuse àwọn operation board or something like that torí mọ́tò tí mo wà èmi mo wa mọ́tò bí wọ́n ṣe yìnbọn mo ta manage tán níbẹ̀ yẹn pé ẹ̀gbọ́n mi ìbọn ti bá ní kó rí báyìí pé tí máa gbé lọ sí hospital ní gbọ́ra tó bọ̀ ìbá ṣe dé tápà ní orí gáréjì tápà ẹ̀ mú ní kán bá mi pé màá mi ìyá sí tó wà ń bẹ̀ yẹn tàbí kán bá mi pé Túndé Olóròdé àti Jójáré Olóròdé tó jáwọn ẹ̀gbọ́n mi so àwọn dẹ́ta bá bẹ̀rẹ̀ wọn sáré mọ́tò àwọn operation bọ́ọ̀sì yẹn ló wá wọ́n kẹ́ kámẹ́rà ni wọn la operation boss ti wá ń kámẹ́rà. nígbà tá a tún débi tí wọ́n fẹ́ treat wa tẹ́ni ẹ̀ ló ń wọlé àtẹ́ǹsí wa wọ́n tún gbé wa lọ ní police station ayétẹ̀ wọ́n tún kámẹ́rà ni tún gbàgbà tún débi tí wọ́n tún tírìtì wa tán ní ẹgbẹ́ police station general hospital ayétẹ̀yẹ wọ́n tún dé wọ́n sọ́ka mo ní ègbó ni wèrè kámẹ́rà tí kámẹ́rà ló kàn ní àbí kí wọ́n tírìtì wa àbí kẹ́ lọ bí tí wọ́n ti ń yìnbọn. táìmù lẹ́ bá wọn sọ yẹn. nkẹ́bi yẹn ti ń lọ bí after eleven nígbà yẹn. kí ló ṣe ní apá ń bì. ìbọn ọ̀tá ìbọn ló bá mi. ẹ jẹ́ ìwò ẹ ṣe ẹ ṣe jáwó ẹ bọ́ aṣọ. ojú kan náà ẹ kúrò ẹ kúrò. ọ̀tá ìbọn nìyẹn àbí. nígbà tó ń kọ́ spray ní òkè a ti rí a ti rí. gbogbo mọ́tò tí mo wà yẹn wà tápà yẹn sìn fíìmù lásán ni mo fi wà dé tápà. ẹ máa send picture yẹn fún bọ̀dá mi nísinsìn. ẹ jọ ẹ jọ mo rí i pé a pọ̀ ní àyíká yìí èmi fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi àsìkò yìí rọ gbogbo ọ̀dọ́ kì í ṣọ̀dọ̀ nìkan o ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa gbogbo wa la ní iṣẹ́ láti ṣe gbogbo wa pátá la ní iṣẹ́ láti ṣe ọ̀nà tí wọ́n fẹ́ gbà òun nìyẹn wọn ò ní method méjì jù yẹn lọ method wọn mọ̀ pé tó ń jẹ́ bá tán nínú ìṣẹ́ bá àwọn àgbà ṣe máa ń sọ wọ́n mọ̀ pé yes oúnjẹ yẹn táwọn bá bá yín pa oúnjẹ yẹn mọ́lẹ̀ táwọn destroy gbogbo oúnjẹ yẹn kò sí nǹkan tẹ́ fẹ́ jẹ mọ́ ẹ máa ní láti rely lé wọn so nǹkan tán bá pàṣẹ fún yín ẹ jẹ́ n tún sọ fún yín ẹ jẹ́ n tún sọ fún yín ọ̀nà táwọn olóṣèlú ń gbà tí wọ́n fi ń mú ọkàn wa nìyẹn ọ̀nà tí wọ́n gbà tán fi mú ọkàn gbogbo wa nìyẹn mo at least mo gbọ́ lẹ́nu olóṣèlú kan tó ń rán mi iṣẹ́ nígbà kan mo sọ fún wọn pé